kò ní sí ìdìbò ní twenty twenty three. there won't be election in the year twenty twenty three. gbogbo ẹ̀yin ènìyàn lágbàáyé. all our people worldwide. ọ̀rọ̀ olúwa ni. it is the word of God. bí olúwa ṣe fi hàn nìyẹn. kò ní sí ìdìbò ní twenty twenty three there won't be election in the year 2023. Gbogbo ẹ̀yin ènìyàn lágbàáyé. All our people worldwide. Ọ̀rọ̀ Olúwa ni. It is the word of God. Bí Olúwa ṣe fi hàn nìyẹn. And that is how he showed me. Kò yí padà o. It changes not. Kò ní sí ìdìbò. There won't be election come 2023. INEC ló kéde pé èyí ni ọjọ́ ìdìbò. It was the INEC uh, chairman that announced the day of the election. Òun náà ni ó tún padà kéde pé àwọn sùn síwájú nígbà tí ò tiẹ̀ ní wáyé mọ́ rárá. And they will claim they postpone it though it will never come. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ Olúwa fún ti ọdún tó ń bọ̀ tá a máa bọ́ sí. the word of God for the year two thousand twenty-three. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa dáadáa fún ọdún tá a máa bọ́ sí. Ọdún tá a máa bọ́ sí tí ó ń bọ̀ lọ́nà yìí. This approaching year. Yóò jẹ́ ọdún ìbànújẹ́. It be a sad year. Yóò jẹ́ ọdún ayọ̀. And a year of joy at the same time. Ẹ yóò jẹ́ ọdún ayọ̀. To be a year of joy. Yóò tún jẹ́ ọdún ìbànújẹ́. And great sorrow. Àwọn tó ní ìbànújẹ́ máa ṣàlàyé ẹ̀ fún wa. I will explain those who will be sad. Àwọn tó ní ayọ̀ mi máa ṣàlàyé ẹ̀ fún wa. And those who will rejoice I will tell you also. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ kí hallelujah ń bi tẹ́ wa hallelujah. èkíní. number one. ṣé a rí gbogbo àwọn olóṣèlú tó ń pariwo kiri wọ̀nyí. all the politicians. pátápátá kò sí ẹni tí wọ́n di tí ó di ẹyọ ìbò kan báyìí fún wọn. none of them will be elected. àwọn tó ń gbàdúrà ọ̀dọ̀ mi ni wọ́n ti sá padà wọ́n ní mi ò sọ̀rọ̀ dáadáa ṣé kí n kúrọ́ ni. to me have gone back and said, I'm not saying, I'm not saying words in favor of them, but I must not tell lies. Eh, camouflage ní ìjọba gbé kalẹ̀ tó ń sọ pé ẹ̀yin ẹ̀dìpọ̀ president mú ìwọ gbégbá gbégbá ipò ààrẹ tó ń gbégbá ipò ààrẹ ẹ̀rẹ̀ èèwọ̀ ní ipò ààrẹ o. Presidency and presidential election is a taboo. It should never take place. Be attentive to me. Next year, great thing will happen. And all the politicians will be cancelled and erased. Kò dẹ̀ ní sí, wọ́n wá pa ẹjẹ́ àjọ máa wòran rẹ̀ bọ̀. And all the parties will be cleared. Let us continue watching it. This is what the Lord has told me. And all the politicians will be sad about this. It will have been better they abide by these and listening to me and don't waste their money any All the uh, presidential aspirants. ẹ̀mí ọ̀kan máa sọnù níbẹ̀. one of them will die. tí wọ́n mandate ẹ̀ pé ní oṣù báyìí ká máa rántí ẹ̀ bíi June twelve. and they were mandated that we should remember him like that of June twelve. mi ò dárúkọ anybody. at a particular date. I'm not mentioning. ṣùgbọ́n ẹni bá jẹrẹ èèwọ̀. any name. yóò kúkú èèwọ̀. but whosoever eats the tabun of food will die for it. ẹ gbọ́ mi dáadáa. Listen to me attentively. Gbogbo ẹ̀wà Yorùbá nation. The Yorùbá people, the Yoruba nation. Ọpẹ́ tí ẹ ti ń béèrè. You have been wanting to uh, have it. Mo dẹ̀ ń dáhùn ọ̀rọ̀ kan tí ẹ fẹ́ gbọ́. And I continue to attend to a question which you don't want to listen to. Mo ní Olúwa sọ fún mi pé omi là á tẹ̀. I told you that the Lord said we are going to step on the sun. mo wí ní ọdún tó kọjá mo tún wí lọ́dún yìí. on the water and i'm repeating myself also. a ò gbà. we did not agree. ṣé làwọn èèyàn bẹ̀ no a ò gbà. and people were saying no we will not agree to that. ẹ jọ kí n tó kọjá lórí ẹ ẹ má jẹ́ kí Sunday Igboho wálé báyìí o. Don't allow Sunday Igboho to come home now. Kọ́ra dúró síbi tọ́lá wọn fi sọ́jọ́ sí bẹ̀ yẹn. Let him stay where he is. Gbogbo àwọn táwọn ń jagitate fún Yorùbá nation. And those who are having for it. Ẹ jẹ́ ìfilẹ̀ lápá kan. Put it aside once. Apostoli nípa orí ọ̀fẹ́ Kristi àti ọ̀jọ̀gbọ́n Johnson Ọláyínká ọmọ Afọlábí Òkòtó Jésù ló ń bá gbogbo àgbáyé sọ̀rọ̀. I am the one declaring. Gbogbo ọmọ Yorùbá ti ń bẹ ní ìlú òkè òkun níbi gbogbo ní àgbáyé. the Yoruba people in Biafra. ìtumọ̀ ọ̀rọ̀ mi pé omi là á tẹ̀ ká tó tẹyàn rèé o. this is the meaning of what I have said earlier Home. ẹ kọ́kọ́ ìwé tó náà ti gbà tó náà ti fún yín ẹ fi sẹ́gbẹ́ kan náà ẹ fi sínú cupboard. the certificate you claim you have uh, uh, uh, received to claim the nation put it, as, put it aside. tí ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀. If you fail to do that, You will waste a lot of this, uh, the youth's life. Bàbá tó wà ní ìdí ọ̀rọ̀ Yorùbá nation yìí, wọ́n kàn pàdánù. They will just kill the man behind this evil. Késò nìkan o, láwọn kò ní kò ní ẹ̀ kò ní ẹ̀ nílẹ̀ Yorùbá. And important people will be, uh, uh, dignitaries will be killed. Ẹ gbọ́ ọmọ Ọlọ́run. Listen to these other children of God. Ẹ gbọ́ òtún ni sọ fún mi nípa rẹ̀. This is what the Lord has told me about it. Ìjà Yorùbá kì í ṣàwárí ọjà. We the Yoruba people will not fight for ourselves. Ọwọ́ wa ò lè ká. We are not up to the task. Torí a wà ní abẹ́ àṣẹ kan. Because we are under an authority. Bí a bá fẹ́ dúró. And if you want to maintain. Olúwa sọ fún mi bẹ́ẹ̀ pé. The Lord said. Àkọ́kọ́ wà àlàáfíà Nàìjíríà lápapọ̀. We first of all seek for the peace of this nation altogether. Ẹ kí yorùbá fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ pé àkókò sínú yorùbá nàìjíríà mọ́ no. Don't claim you don't you no longer belong to Yoruba uh, uh, to Nigeria again. Ẹ wo gbogbo àwọn gbogbo ọ̀rọ̀ àmù tó gba gbogbo Fúlàní lọ́túnlọ́sì àti AK seven AK sixty gbogbo tó gbé dání yìí torí àwọn tí ó agitate fúnlẹ̀ Yorùbá àwọn tí ó wọ́ọ̀dẹ ni wọ́n fi wà ń bẹ̀. All the Fulani in that station. Kì í ṣe torí màálù àbẹ̀wúrẹ́ o. There are stations in all the places they have. They are. They are there because of those who want to agitate for no uh, Yoruba nation. Ìdí nìyẹn tí mo fi ń pe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pé ẹ bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ẹ kó àwọn ọ̀dọ́ mọ́ra ní àkókò yìí kí wọ́n má bàa ọ̀rọ̀ àbáláyé lọ kí wọ́n lọ sí agbára gbà kí wọ́n sì fi àwọn dín ikú kíkú sì pa wọ́n. So that we, uh, that's why I'm advising all the pastors to speak and advise uh, advice to all the youths so that they don't go into traditional and receive uh, diabolic power and they will just waste their lives. Ọlọ́run ti ń ja ìjà Nàìjíríà bọ̀. The Lord is fighting on, uh, on our behalf. Ohun tó kàn fún wa ni pé ká padà nínú agitation wa yẹn ká wá fọwọ́sowọ́pọ̀ láti wá àlàáfíà. We just need to stop Nigeria for, for a while and seek for the peace of this nation altogether. Ṣé wá rí àwọn ètò kan lọ lábẹ́lẹ̀ tó burú tí ẹ ṣe lórúkọ Nàìjíríà ṣùgbọ́n tó ń pè lórúkọ Nàìjíríà. There are some plans underneath which they claim is for Nigerian but it doesn't belong to us. ètò yẹn yóò forí gbogbo àwọn olóṣèlú sọ́pọ́n lẹ́ẹ̀kan náà. it is that program that we just stop, put a stop uh, to all political activities in this nation. ní olúwa ló wí bẹ́ẹ̀. that is what God. táàsì ní gbúrò òṣèlú kankan mọ́ nàìjíríà. I will never hear about any political party in this nation again. ẹni tí win election rí tó ti gorí àlefa kan tàbí omi rí. ogún oríire ó ti tán mẹ́mọ́ tó sì nípa lọ gbèsè torí ẹ̀. those who have been elected and you have won one post or an, another one in this nation congratulations you had better stop wasting your money don't run bankrupt because of it. ìwọ tó sì and those who have never won any election don't run bankrupt because you want to be elected. ó kó Don't waste your money. Ẹ kọ́ ọ ẹ ní àfọ Jésù sọ bẹ́ẹ̀. Let it be documented. Ẹ wá gbọ́ ìdí o. Olúwa sọ fún mi bẹ́ẹ̀ pé òun ti padà lẹ́yìn àwọn olóṣèlú Nàìjíríà. The Lord said he is no longer supporting any political activities in this nation ẹ̀yin yorùbá mi ní ká pé àní yorùbá mo ń bọ̀ ń bẹ̀. olúwa ti padà lẹ́yìn kí ni mo pè lẹ́yìn olóṣèlú nàìjíríà. The, Lord our God is no longer in support of any political activities in this nation. ǹjẹ́ olúwa kí ló dé tó fi padà lẹ́yìn àwọn òṣèlú nàìjíríà. And I ask him. Why are you no longer supporting them? Ò fàyè sílẹ̀ díẹ̀ ká tiẹ̀ tó bẹ́ẹ̀ ara ẹni tí ó jò lóòótọ́. You will have allowed us and give us a chance. We will have seen somebody who. Olúwa sọ fún mi pé. But the Lord said. Ó fún wọn ní oúnjẹ àjọjẹ wọn dá jẹ. That he has given us the food that we all eat but they ate it alone. Olúwa náà fún ọ ní omi àjọ wọn dá mu. The food the drinks that belong to all the general people they now squander it. Olúwa náà yọ̀ǹda bíbọ̀ àṣírí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún ènìyàn fún wọn wọ́n dààfin bu ara wọn. The Lord said he made provisions for a lot of people, for all the people in this nation, but they are the one enjoying it alone. Olúwa sọ fún wọn pé òun kó aṣọ fún wọn fún wọn wọ̀, wọ́n dá wọ̀, wọn ò fẹ́nikẹ́ni wọ̀. He gave them clothes to cover themselves and to cover all the nations and all the citizens, but they were the one wearing it alone. Ìlú Ògbómọ̀ṣọ́ ni Ọlọ́run fi mí kalẹ̀ sí ẹni tí ọ̀rọ̀ mi ò bá kó tọ̀ mí wá síbẹ̀. I'm here in Ogbomoso land. If you don't understand me, you can come to me and I will explain to you. Olúwa ní kò sí ẹbọ tí àwọn olóṣèlú lè gbé Nàìjíríà kó ṣe ìtẹ́wọ́gbà níwájú òun Ọlọ́run mọ́. That there is no sacrifice that he can render uh, that the, uh, these politicians can render that will be acceptable in his presence any longer. Olúwa ló fẹ́ gbé ìgbésẹ̀ tuntun. That he our God is taking a new step. Ṣé ẹ rí àwọn tó ń ṣe ìjọba ní òkè lọ́hùn lọ́hùn lọ́hùn? All those who are at the upper realm of affairs. Àwọn Nàìjíríà kọ́ ló wà ń bẹ̀. Nigerians are not involved. Àwọn tó àwọn tó ń ti àwọn Boko Haram Fúlàní àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn. <laughs> Those who are supporting the Fulanis and those uh, uh do, uh, the terrorists. Wọ́n tẹ̀lé ètò àlàkalẹ̀ tó ti wà láti 1960. They are following the plan the program that have been since 1960. Etí èṣù lò wọ́n láti fìdí ẹ̀ múlẹ̀ nígbà ayé Babangida. Which Satan has used uh, to establish in the year and in, when Babangida was in reign. Àṣeyọrí àjẹ́ndà wọn ni pé kí Nàìjíríà ó kúrò Nàìjíríà kó máa jẹ́ fún Nàìjíríà that their plans was Nigeria will no longer be Nigerians but will be fuller Nigeria. The Lord said I con I should. Tèmi I should warn people. All the youth please. and mú Don't make any political rally. Even in Lagos, all the soldiers that were there, there is no Nigerians. Èyí tó wà ń lọrin kò sọ́mọ Nàìjíríà nù wọn. Even in the lorry, they are not Nigerians. Ìbàdàn bóyá rí Nàìjíríà díẹ̀. Other Ibadan, we might see few Nigerians among them. Gbogbo ẹ̀yin ọ̀dọ́. All are youths. Ẹ má wọ́de fún ilẹ̀ Yorùbá mọ́. Don't make any rally for Yoruba nation again. Ẹ ò tó rẹ̀ jà. You are not up to the task. Gbogbo ẹ̀yin tó fi agbára oògùn àti ewé àtẹ̀gbò dì lámùrè. All those who have been harmed and charmed with diabolic power. Please don't waste your life. Olúwa yóò jà Only God can intervene. Olúwa yóò The Lord oh. will walk. Olúwa The Lord will speak. Olúwa And when God has spoken. Olúwa God will Peace will reign lórílẹ̀‐èdè nàìjíríà yìí. in this nation the law will reign. ẹ please. kí gbogbo ènìyàn. everybody. gbé orí ara rẹ̀ sá fún wàhálà tó wà níwájú yìí. run for your dear life for their impending danger.

tí a ò mọ nǹkan kan nípa rẹ̀. and they will just establish a government which nobody knows about it. láti parí ètò wọn tó ti wà ní ní àkọsílẹ̀. that is in, conclu in concluding the programs that they have ahead. ẹ gbọ́ ẹ̀yin ọmọ ọlọ́run. please lis ten to these other children. olúwa sọ fún johnson ọláyínká àfọlábí pé. the lord told me. ó wá dìde nínú agbára o. then the lord will emanate in his power. ṣé a rí yorùbá. Yorùbá. Tọ́ba ní kí n support mo lè support Yorùbá débi kí mi Yorùbá ni mi. I can support Yorùbá to any length. Physically, biologically, I'm Yorùbá. Olúwa pé ogun Yorùbá ní ogun tòun. But the Lord has called a battle his own battle. Ee ee ee ẹ jọ. Please, I'm appealing to you. Ẹ bá àwọn ọmọ yín wíjọ́. Speak to your children. Àwọn ará bí ó parí ètò wọn. These people will conclude their program. Ọlọ́run ó dìde wá. And the Lord will now stand for our help. Ṣé ìtọ́ ìpè àpélò òótọ́ tá a pé? If we divide. Kò sí kò sí ẹ̀yà tí ó dáa tó Yorùbá. None of the tribes will benefit more than the Yorubas. Torí kò sí ẹ̀yà tó ní ohun àlùmọ́nì wa. Because of our natural resources. Ó ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. They have taken all from us. Ẹ tó gbà padà. You cannot fight to restore it. Kí ló dé tó kó oògùn oògùn Sunday Ìgbòho lọ tí ò ní lọ gbà padà? Why do they take all the diabolic power of Sunday? Nọ́ọ̀sì rẹ̀ lọ bá wọn gbà padà. And he, did, he cannot take it back and nobody can help him to take it back. Kò It must not come right now. Akintoye ẹni mo ké kó gbórí ara rẹ̀ sá. That Akintoye also should run for his dear life. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà fún àgbẹ̀ nípa sọ pé Yorùbá nation ni àwọn kan sì fẹ̀mí ẹ̀sùn fò. They want to waste the life of those who are agitating for this nation. Ìbànújẹ́ tó wà ní ọdún tó ń bọ̀ nìyẹn o. That is the sadness during. INEC officer ni ó kéde pé no elections. It is the INEC officers and uh, uh, chairman that were announce that there is no election. Abu Atiku mọ tó ń ṣe. Tinubu burú ni ọmọ tí ń ṣe. Èmi ni mo sọ fún yín. Ẹ bá mi gbóhùn rẹ sókè jàre. Olúwa yóò rìn. Olúwa yóò sọ̀rọ̀. Bọ́lúwa bá sọ̀rọ̀ tán. Olúwa yóò jọba ìṣẹ̀lẹ̀ ayọ̀ yóò ṣẹ o lórílẹ̀‐èdè nàìjíríà yìí. olúwa yóò jọba. ìrànlọ́wọ́ ńlá kan ó yà jáde wá lójijì. great help will come. ohun tí mo ń wí kò lè ju oṣù mẹ́sàn-án tàbí ọdún kan àtòṣù méjì. It might be within nine months or a year and two months. Sí àkókò tí mò ń sọ̀rọ̀ yìí. To this present time. Wọ́n wá jáde wá lójijì. And the help will come suddenly. Ìrànlọ́wọ́ yẹn ó jáde gidi gan. will come to us quickly. A ó ẹni tó fira rẹ̀ jọba lóye And the one who has enthroned himself will be dethroned. Gbogbo agbára yóò sì wálẹ̀. And all their power will be suppressed. Ariwo ogun yóò sì sinmi. Subjected. And war will come to an end. Ohun gbogbo yóò sì dákẹ́ jẹ́jẹ́. And everything will be still. Lẹ́yìn ìdákẹ́rọ́rọ́ oṣù méjì. And after that uh, two months tàbí ní mẹ́ta ariwo ńlá kan yóò wá ṣẹlẹ̀. Great uh, joy will happen. A ó tún gbé àsíá orílẹ̀-èdè Nàìjíríà tuntun sókè. I will raise the new flag of this nation. Orílẹ̀-èdè Nàìjíríà tó wá bẹ̀rẹ̀. And a new nation will start. Wọ́n wá yan ààrẹ fún wa. And a new president will be elected. Ṣùgbọ́n mo wí o. But please, I'm appealing. Yorùbá ni ó tún gbè fún If we favour Yoruba Muslims. Ń bẹ̀ láti wá gbọ́n dáadáa. Then we enjoy. Mo wí tèmi o. Bá àwọn ọmọ rẹ wí. Correct your children. Gbogbo àwọn ẹ̀ṣọ́ náà tó ń gbàdúrà fún Tinubu. Ee o gbọ́dọ̀ wọbẹ̀. Mo ti rí kan ní eh, arákùnrin kan létí odò òkun. Ọba bẹ̀rẹ̀ sí òhò. Ẹ kàn ń fira yín ṣòfò. Ọlọ́run ò pè yín ẹ̀ níran iléeṣẹ́ náà tí o bá ti ní ìran ìsọkúsọ ni o máa sọ. Any minister of God that do not have vision will say nonsense. Wọ́n kọ́ ni ní pásítọ̀ jọ sínú ní chọ́ọ̀chì kan. Wọ́n dẹ̀ kó bá wọn gbàdúrà. Ó yà ẹ̀ bàbá mi ń fọmọ ẹ̀ ṣépè tán bá dìbò fún Tinubu. Àdìwọ̀n ò ní dìbò ó sọ àṣọ pé dandan ni wọ́n máa dìbò. The election will not take place. Ẹ̀yin alábàáláyé o. Don't trouble yourself ẹ wọnú kúkú dùn yín lọ wádìí ẹ kẹsùn tọrọ jáde ẹ mọ ti àwọn ọ̀dọ́ sínú tí ò dá You say the truth. Anybody that is revealed to say the truth. tó bá jẹ́ pé alábàáláyé tòótọ́ ni yín ẹ ẹ àwọn ọ̀dọ́. Please pity the youths. Ọlọ́run ní ètò lórí Nàìjíríà. God has great plan for this nation. Between February too much ìṣẹ̀lẹ̀ yẹn yóò ṣe àwọn ènìyàn alágbájáde ẹ̀kú. and between february and march somebody will die. ẹ nítorí april jàre ẹ jọ ọdún tó ń bọ̀ iṣẹ́ òfẹ́ fayọ̀ ṣe é. Do you want to uh, celebrate in the year 2023? Olóṣèlú ò lè dá ọ padà lẹ́yìn ara rẹ̀. Padà padà. The politicians cannot stop you from following them, but you stop following them. wọ́n ní gbà tó bá yá tí o bá tó bá ṣẹlẹ̀ tó bá dìbò tán ẹ máa bọ̀ ẹ wá bá mi. ọlọ́run ọlọ́run mi gan yóò jẹ́ ẹ̀kọ́ jẹ́ ẹ̀wọ̀n mọ́. <laughs> ṣé o fẹ́ fi ayọ̀ sọdún tọmọtọmọ padà lẹ́yìn olóṣèlú báyìí. You stop following the politicians right now. Wọ́n lè gbó wá bọ̀ lè kẹ́kọ̀ọ́ fún ọ. They can give you money. Ìwọ ló gbà o. It is you who have accepted it. A tún gbà kú. And you will die because of it. Ó di So fẹ́ fi ayọ̀ sọ́dún tuntun. Do you want to celebrate the new year with joy? padà lẹ́yìn ariwo Yorùbá nation. Stop shouting about Yoruba nation. Jẹ́ kọ́lọ́run gba ariwo wa pa. Let the Lord intercede and intervene. Ọlọ́run ti ń lo àwọn kan tó ń ṣe ọ lábẹ́lẹ̀. He has been using some people who have been working. Iṣẹ́ wo ti lérè? And their work have been rewarded. Bàbá yẹn ni lọ́kàn àti kéde Nàìjíríà ní oṣù tí a wà yìí. Olúwa ń gbọ́ tó bá kéde rẹ̀. Kábíyèsí o. Nàìjíríà ló ní Yorùbá lọ́wọ́lọ́wọ́ they can do and undo to any any any state ṣùgbọ́n Olúwa fẹ́ràn rẹ mi ò ní kó padà lẹ́yìn Yorùbá wọ́n pariwo ẹ̀ filẹ̀. just leave Yorùbá nation for now. ní ayé ọjọ́ òun. in the old days. mo I was very young. wọ́n gbọ́ dẹ́mọ̀ mọ́ wà. dẹ́mọ̀ mọ́ wà bòrójú mi ò rínú mi dẹ́mọ̀. ẹ̀dùnúnà ṣé wọ́n lè bí wípé ṣé Yorùbá ni mí àbí Yorùbá ṣé mi ò mọ tí mò ń ṣe ni. the three máa ń jẹ́ kó yé anybody pé I'm a Yorùbá. of pretense in the old days. I'm Yorùbá Nigeria. they be shouting they belong to a political party but inwardly they belong to another one. ẹ sọ fún gbogbo ọmọ school. inform all the students. ẹ̀yin tí ọmọ yín jẹ lérè púpọ̀. Those whose child are very precious to them. Please don't allow them to take any uh, rally either for the Yoruba nation or any political rally. Bí Fúlàní àti àwọn Boko Haram tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bó ṣe tó yìí. Kábíyèsí Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì wọ́n fi òfo padà sí ààyè wọn. Amen. Ṣé àgbẹ̀ mi ò yọ sọ? oke o adétóyè àfikẹ́ ń porúkọ ẹ forí ara ẹ o ìwọ ni bàbá Sunday Igboho kó o gbogbo ẹ̀yìn àdọ́tẹ̀dẹ̀ ń múra ma àwọn máa ma lọ àwọn máa dà àwọn èkó àwọn máa jà láti àwọn máa jà láti kankan kankan gbé wò olúwa rẹ ló fi